jẹ́ kó rí bẹ́ẹ̀ ju Ìgbòho lọ Yewa náà ti láwàá ẹ̀ so ta bá ń sọ nípa ọ̀rọ̀ akọni tó jẹ́ kí gbogbo kí ni ìṣe ṣe táwọn àgbẹ̀ fi ń dáko ló fi rèrò mu kò Sunday Igboho ni kò sí ẹ bó ṣe lọ bá a ṣe ń bọ̀ nìyẹn more than fifty thousand fifty thousand acres hectares let me let me say hectares of land táwọn fi dáko bàbá wa àwọn kan gbẹ̀ ní ṣùgbọ́n tá a bá ń sọ nípa èèyàn tó jẹ́ pé jẹ́ pé fúlàní ò wọ àdúgbò ìwà mọ́ ta lẹ́ máa dárúkọ ta lẹ́ máa dárúkọ tó wá bí tó jẹ́ pé gbogbo àwọn gbogbo àwọn fúlàní àdúgbò yìí wọ́n fi lọ tẹ́ẹ̀ fi rí wọn mọ́. tẹ́ẹ̀ fi rí wọn mọ́. bẹ́ẹ̀ ni. tó ń pè ní gbòò ẹ ti gbọ́ gbòò rí kí lẹ́ fẹ́ sọ nípa arú akọni Yorùbá yẹn ẹ súnmọ́ kẹgbọ́n kan lẹ́nu wọn ọ̀gbẹ́ni yẹn ó sì ó ní akíkanjú ogun ni. ọ̀rọ̀ wọn. torí wípé bí o bá ṣe ọlá Sunday Igboho. bẹ́ẹ̀ni. ee àwọn Fúlàní wọn fẹ́ jẹ wá níyà wọn ti pa wá tipẹ́tipẹ́ wọn ti pa wá dànù. ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn mọ̀ ní ẹ̀sùn mọ̀. nígbà tí Sunday Igboho dìde tó tó fèsì wọn òun ló àlàáfíà tí a fi lè dá oko lọ́dún yìí ní gbogbo àdúgbò yẹn jẹ́ kí n súnmọ́ yín torí ọmọ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni wá ọmọ ògbówó lèmi lè yẹ so ní nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí tí bá kí ṣe ìgbòho ni pẹ̀lú gbogbo nǹkan tá a rí torí a ti ń bọ̀ láti ìkó alọ́hùn àti pé báwọn yẹn ti dáko láti ìkó alọ́hùn ni more than fifty thousand eh, eh, hectares of land làwọn yẹn ti dáko ṣé tí bá ṣe ìgbòho ni bàbá mi mo fẹ́ bèrè lọ́rùn ṣó máa ṣe é ṣe. kò lè ṣe é ṣe o kò ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ ìgbà tí Sunday Igboho jà fitafita tí a rí pé àwọn Fúlàní kò tó wa mọ́ láfi ṣe padà díẹ̀díẹ̀ láfi ń dàpọ̀ ẹ̀ láfi ń dàpọ̀ ní ilẹ̀ Yorùbá yìí irú èèyàn ò lè gbòó yẹ sí ọmọ Yorùbá ìyẹn jà kọ̀kọ́ pẹ̀lú gbogbo àwọn olóṣèlú àwọn olóṣèlú tó wá ń parọ́ fún yín láti jọ ṣẹ́ lè fi olóṣèlú wé ìṣòwò lọ́sẹ̀ tó ti ń ṣe nǹkan tí Sunday Igboho ṣe gbogbo nílẹ̀ Yorùbá yìí torí èyí tó ń dùn wá ni àwọn Fúlàní ó ń jẹ wá níyà ó ń jẹ wá níyà pẹ̀lú oko tẹ́ ẹ ti dá yìí ó máa tó àìmọye ọdún ọdún wo lẹ ti lè wọ ẹni ọdún wo la lè sọ pé ẹ ti dárú oko báyìí gbẹ̀yìn. ẹ ọ ti pa o. ẹ ẹ ti bù kẹsàn án pé. ẹ ọ máa tó bíi bíi ọgbọ̀n ọdún sẹ́yìn kan. ọgbọ̀n ọdún sẹ́yìn lè ti dáko báyìí tí bàá kí ṣe gbòó ni kò lè ṣe ṣe báyà. kò lè ṣe é ṣe o ẹsẹ bàbá wa àtún fẹ́ tẹ̀síwájú láti bèrè lọ́dọ̀ àwọn àwọn yẹn sọ̀rọ̀ lọ́ba yẹn àtún dọ̀dọ̀ wọn. ìbéèrè tèmi nípa ọ̀rọ̀ yìí ni pé kí wẹ́ẹ́ lẹ rí báwo ni iṣẹ́ wọn ṣe rí ládùúgbò nígbà tó bá ti dé àdúgbò tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn báyìí báwo ni gbogbo àdúgbò àdúgbò wa ìṣe máa ń rí. gbogbo àdúgbò ada kò ní sí nínú púpọ̀. nǹkan èrè oko ń kọ́ sàmárì kèrè oko. kì í sí o kì í sí irú bá a ṣe ń pè ní ìsìn tó bá jẹ́ àwọn tí ì lọ tó bá hù báyìí wọ́n máa jẹ́ ẹ̀mí hmm. ṣùgbọ́n ẹnìkan ò lè máa ní bẹ̀rẹ̀ láti bí mo rò pé bẹ́yìn ṣe wá sóko yín sìn tí bá kí ṣe pé àwọn kan jagun ogun wọn ṣẹ́ ẹ ò lè rí tálẹ̀ yín lè gbé fún pé ah, ẹni báyìí ló fà á tí àwọn fúlàní yóò fi wá mọ tí wàhálà fi ṣẹlẹ̀ mọ́. Sunday Igboho lèmi lè gbé torí kó tó wá kò sí àṣeyọrí kan báyìí. sáwọn ọ̀nàrẹ́bù wa kan ṣe àṣeyọrí kankan lórí ẹ̀. èmi ò rí ọ̀nàrẹ́bù wà lọ́dún yìí Sunday Igboho lèmi lè lọ pé iṣẹ́ takun òkè òun yàyà mẹ́fà ẹ ṣe gan-an so Sunday Igboho sì adúpẹ́ pé wọ́n ti mú òkúta táwọn fún gbogbo inú gbogbo ọmọ Yorùbá ní òkú ṣé inú yín náà dùn pé wọ́n ti fi sílẹ̀ inú yín dùn bọ́ nísìn lórí nǹkan tí wọ́n mú fún pé kí gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá bá ti kówó ni Sunday Igboho ó ní owó lọ́wọ́ kò sí nǹkan tí ò ní gbọ́n ọmọ kò sọ́mọ ìkankan ní Nàìjíríà yìí kò sọ́mọ ìkankan nílẹ̀ Yorùbá táwọn ìdúgbò Yorùbá nìṣọ́ yìí kò sọ́mọ ìkankan níbẹ̀ ṣùgbọ́n nísìn fún tàwa mẹ̀kúnnì nígbà tí Sunday Igboho dé yìí ń àmọ̀ràn wọlé lè fún ṣé kó dúró pẹ̀lú òmìnira tó ń ẹ̀tọ́ òmìnira yorùbá yorùbá tó ń jà fún yẹn ṣé kó dúró ni àfi kó tẹ̀síwájú. kó tẹ̀síwájú ọlọ́run á sì máa fún un lárúkú àtàgbára tá a fi máa ja òkú. ó náà wọn tẹ̀síwájú mọ́ ṣe kó. ẹ̀ẹ́ kó tẹ̀síwájú. kó má tẹ̀síwájú kó tẹ̀síwájú bẹ́ẹ̀ kó máa lọ kó má dúró. ọlọ́run á wà lẹ́yìn yẹn kò sí nǹkan tá a ṣẹlẹ̀. ẹ nínú àwọn nǹkan tẹ tí mo tún ní ìbéèrè kan fún pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti ń gbìn ìgbẹ́sẹ̀ rí bá àwọn àwọn ìgbẹ́ ti jáde tó bá ti ń bọ̀ láti ìkú wa láti ń bọ̀ nsìn lọ́wọ́n tá ti ń bọ̀ more than one thousand hectares kì í ṣe eh, acres o hectares of land ó ti dùbà yẹn lọ táwọn yẹn ti dákú lọ rẹpẹtẹ so èmi wá fẹ́ kẹ́ ẹ̀bùn mú nísìnyí bá jẹ́ wọn ìsàlẹ̀ ti ju ọmọ ọgbọ̀n ọdún lọ àbí ọdún wo ni nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí tẹ̀sí rí bẹ́ẹ̀ pé gbogbo àwọn àbúrò mi wà lóko tí fàájì ń ṣẹlẹ̀ báyìí rí. níwọ̀nba ìgbà tẹ́mi ti dá yìí lọ́dún ẹ̀jú rẹ̀ àfi lọ́dún iná tó ṣẹlẹ̀. so bàbá tẹ̀ ń wò yìí